الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أرجو الله سبحانه وتعالى في كتبه البيت ومسألة المواقع ورسول ومن بعده آمين آه، تسواجه أحاديث وتنتقى من رياض الصالحين آه، حديث تي آه، كفراني هنا wà nínú sọ̀yọ́ Bukhari nínú hadithu mu'an bin Yazid radiyallahu anhu hadithu yìí wọ́n sọ fún wa nípa nípa pàtàkì àníyàn ni عن معن بن يزيد بن الخنس رضي الله عنهم وهو وأبوه وجده صحابيون قال كان أبي يزيد أخرج دنانير يتصدق بها فوضعها عند رجل في المسجد فجئت فأخذتها فأتيته بها فقال والله ما إياك أردت فخاصمته إلى رسول الله صلى الله عليه وسلم فقال لك ما نويت يا يزيد ولك ما أخذت يا معن so hadith yìí látọ̀dọ̀ wa'an bin yazid àti wa'an àti yazid àti alfanas tí ó jẹ́ jáde wọn so àwọn mẹ́tẹ̀ẹ̀ta ní àwọn sàábì ànábì ọ̀nà àwọn mẹ́ta wá àti bàbá àtọ́mà àti bàbá bàbá so hadith yìí wa'an tó gba hadith yìí wá fún wa ó ní bàbá àwọn tí í ṣe yazid ìpè ó mú dànàní nǹkan jáde jọ kan kí wọ́n pè ní dànàní jámù dìínà òun náà lówó táwọn alábáwá ná ìgbà ìbí káwọn sọ pé náírà táwọn ná náírà tó àwọn ná dìínà so wọ́n ná dìínà yẹn di sí láwọn ìlú kọ̀ọ̀kan wọ́n ná ní Kuwait wọ́n sì ná láwọn ìlú mi bẹ́ẹ̀ kọ́tọ̀ so wọ́n lá wọ́n lé àwọn ìjọsìn náà so ó ní bàbá àwọn mú àwọn owó dànàní ó wá mú jáde yàtọ̀ sọ́jà ó fẹ́ fi ṣe sàárà fọ̀wàtọ́ àhá ìdá rọ́jùlín fil masjid ó ní ó wá gbé owó yẹn ó wá gbé kalẹ̀ sọ́dọ̀ ọkùnrin kan ní inú mọ́sálásí wàjí ìtú fẹ́ àkọ́sù ha ó ní bóun ṣe wọ́n bá rẹ̀ so nígbà tó wá gbé owó yìí nígbà tí bàbá rẹ̀ wá kí ọ̀hún tí wọ́n fẹ́ fún ní owó yìí wàkàlù wàláhí má ìyáka àrọ́t abàdàwà sí pé mo kúra sí bá Allah subhanahu wa ta'ala ìwọ́n kọ́ mo lérò pé mo fẹ́ fi owó yìí sí sàrà bàtà wọn fa ọ̀yí pẹ̀lú bàbá rẹ̀ mu'an àti bàbá àwọn àwọn akẹjọ́ lọ́sọ́dọ̀ annabi sallallahu alaihi wasallam láti fi kálùbí wa sí kíni kọ́ bá ẹjọ́ ẹ̀ ẹ̀rìkì aṣọ fún ara nínú alkùránì bí Allah subhanahu wa ta'ala ní fa in tanaza'tum fi shay'in farudduhu ila Allahi wa rasulihi tẹ́ ẹ bá ti fa kankan bára yín lọ́wọ́ tí eléyìí báyìí ní tí wọ́n bẹ́ẹ̀ kọ́ ẹ máa dá àpá sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala ẹ dá àpá sọ́dọ̀ àmẹ́rin ẹni pàtàkì ní bẹ̀lá yìí sí ìgbóná kó lọ wọn kó bá nàbí sallallahu alaihi wasallam olùbàtà àwọn adọ́dà nàbí sallallahu alaihi wasallam ìsìlá nàbí wá fọ́ ànàbí wá ní lákàmá nàwáìtà Yazid ànábì ní àníyàn tó ti ní ìwọ yẹ̀sí ìwọ ọ̀bá tó fẹ́ ti sàárà àníyàn tó ti níhun òun náà ni ó sì kíni òun náà ni ó máa jẹ́ tiẹ̀ àníyàn dáadáa kó ní mo fẹ́ ti sàárà hùn ti sàárà ti kó fọ́ báhùn wàlákà máa àkàtà yà mọ́àn so mọ́àn rẹ̀ mọ́àn tí wọ́n náà ti mú ní sàárà tó gbé lọ́dún kalẹ̀ yẹn ó ti ṣe kíni ó ti di jẹ́ máa mú ọ̀rọ̀ so ànábì wa ní kí ànábì wa bá wọn làjà kí ànábì bá ni pé ibi sàárà náà lọ́ọ̀ ló pèsè ẹnìkan ó sì ti bọ́ sọ́wọ́ ẹnìkan náà nìyẹn sàrà àti dàrú so Hadithi yìí ẹ̀kọ́ ó pọ̀ ó pọ̀ púpọ̀ fún wa nínú ẹ̀ inú àwọn ẹ̀kọ́ tó wà mẹ́fún wa òun náà ní ti àníyàn tá à ń bá bọ̀ nínú báàbù yìí ìpè àníyàn ó ṣe pàtàkì pọ̀ ní iṣẹ́ tí ẹ̀ bá fẹ́ ṣe tẹ gbogbo sẹ́ dára tẹ́ bá fẹ́ ṣe láyé yìí àníyàn ni ó jẹ́ kí sẹ́wọ̀n lálàáfíà tó yẹ kó jẹ́ tẹ̀wọ́ gbà so àyíká àníyàn ṣiṣẹ́ àbúrò kí ọmọ ṣiṣẹ́ àbúrò kó wá láníyàn dáadáa àníyàn ọkàn wọn má àmọ́ ṣe ẹ̀rù má sọ̀rọ̀ lè papọ̀ so àní yóò mọ iṣẹ́ náà ó ṣe kíni yóò mọ so ó ṣe pàtàkì púpọ̀ ẹlẹ́ẹ̀kejì inú ẹ̀kọ́ tó wà nù hadithi yòówù náà ní ẹ̀kọ́ tó wà níbi sàrà sàrà ṣiṣẹ́ nítorí pé sàrà ṣiṣẹ́ yìí ìjọsìn kan náà ní ìbádà kan náà ní sàrà ṣiṣẹ́ wà pín sọ́nà méjì so a ní sọ́nà kọ́tù wájìbà a ní sàrà tó jẹ́ ọ̀ranyàn ẹjọba àmìsà sí ní àsọ́dà kọ́tù màdúbà áwùsàhàbà a ní sàrà mi tó jẹ́ pé a fẹ́ ká ṣe àmọ́ kì í sọ́nà yẹn so ìjọ jẹ́ sọ́dọ̀ àkọ́tò wa ìgbà òun náà ní zaka òun náà là ń pè zaka tẹ́yìn ó yọ nínú dúkìá rẹ̀ so irú eléyìí tí yẹ̀sí ìfẹ́ ṣe yìí òun náà ní sọ́dọ̀ àkọ́tò ń mustahaba sàrà tá a fẹ́ ká ṣe sàrà tá a fẹ́ ká ṣe nínú Islam yìí àpòkò nǹkan tẹ́yìn bá ní kápá lèyàn máa fi ṣe sàrà tẹ́ àwọn ní kápá lé lórí ìní máa kábàámà ìní máa ṣe òyìnbó lórí ẹ̀ òun náà lè máa ṣe Islam ẹnì kan yìí dáyà ní sàrà ibi kẹ́ni kan wá dáyà pé tọ̀ ẹ ó wá nǹkan báyìí ó wá nǹkan báyìí ó wá nǹkan báyìí ó sí sàrà eléyìí ò bá ìlànà nàbí sallallahu bóyá oúnjẹ ni bóyá ka iye òǹkà owó kan pé ó forty one ó wà kíní forty one ó wà kíní forty one ó wà gbogbo eléyìí nínú ìgbéra ẹni sípò Allah subhanahu wa ta'ala òun nínú ẹ̀sìn torí pé Allah subhanahu wa ta'ala òun ní ọba tí máa sọ fún yàn pé ẹ ṣe nǹkan báyìí tí ó wá prescribe ẹ̀ fún yàn lásìkò tí yóò ṣe ní iye òǹkà tí yóò ṣe irú ẹni tí yóò ṣe fún òun ní máa sọ fún wa ẹ̀ẹ́dì pé bí sàrà àtàkùn lọ́rọ̀ àyàn oníṣìí inú Al-Qur'an ó sọ àwọn mẹ́jọ fún wa tó ní àmọ̀ sí àmọ̀ yọ zàká fún ó sọ àrẹ́mìsọ̀láwà lọ sálàmù sọ déédé ní zaka nítorí wa ó tó táàbí máa yọ zaka ẹ̀ẹ́dì pé gbolo ti wá ó wá lọ́tọ̀ Allah subhanahu wa ta'ala látọ̀dọ̀ ànábì sàrá yìí ti wá tú wa lẹ̀ yìí àwa náà gbọ́dọ̀ wá fi ìrònú ti wá bọ́ káwá rò bíá ah, kí ló ní ṣe ọ́ so olóòrí tó ní owó jàre òta ní ọya ọlọ́wà nǹkan báyìí báyìí ó lọ sí ìrẹsì sàrá báyìí báyìí so eléyìí kò sínú lànà Nabi sallallahu alaihi wasallam sàrá pé ah ìyí báyìí

tí wọ́n wá kí bọ́nu sàárá ẹ̀yẹ̀ báyìí ló gbọ́dọ̀ ṣe fún àsìkò báyìí ló gbọ́dọ̀ ṣe aago báyìí ló gbọ́dọ̀ ṣe ọjọ́ báyìí ló gbọ́dọ̀ ṣe àdúgbò báyìí ló ti gbọ́dọ̀ ṣe ọ̀dà ẹlòmí ò ti torí sàárá wọ́n ní ìlú kan ní kó ti lè fi ṣe sàárá sọ̀gbọ́rọ̀ àwọn ọmọ báyìí kò sí ìlànà náà sallallahu alaihi wasallam kò sí ẹ̀rí látọ̀dà èyàn ṣe pẹ̀lú ìgbàgbọ́ èyàn ṣe ní ìbámu pẹ̀lú àlàyé tí Ànábì sallallahu alaihi wasallam mú wá fún wa láti mọ àwọn àhàdíìfù rẹ̀ àbí Allah subhanahu wa ta'ala ó sàṣe àfọmọ àníyàn wa ó bá wà sí àfọmọ gbogbo iṣẹ́ tí a bá ṣe ó jẹ́ kí ó jẹ́ ìfọwọ́gbà rẹ̀ innahu waliyyu dhalika wal qadiru alayhi